Cemalım cemalım Algın cemalım Alkanlar içinde Kalgın cemalım نارنا دعو مالوغة غلاسي منجنا جادا مزمازي غلغدي وما تغيبا ما سمي غلغنغو tumun sila magandi fawali kaba wali anna sila jagol nya jago me mo na ila dungo jala di Buenas You. see. jà mi ẹ̀dá mi yẹ o jà jà jà jà fún mi orí mi yẹ o jà jà fún mi ẹ̀dá mi yẹ o jà jà fún mi torí orí agbèrèjà fún àgbẹ̀ orí alukórajà fún orí agbèrèjà fún àgbẹ̀ orí alukórajà fún ẹlẹ́dàá mi má yé o kò bá màmá já orí lẹni ní gbére kò ní. orí wo bìrì rè gbé mi dé. ẹsẹ̀ wo bìrì rè gbé mi yá. orí wo bìrì rè gbé mi dé. ẹsẹ̀ wo bìrì rè mi yá torí kò wá ń gbólótó kó wá. el mi amor. dá mi màmá gbà pé mi lé o kò màmá jà